mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn gbogbo lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí gbajúmọ̀ olórin àti ìyá àwọn ọmọ ológo nì èyí tí í ṣe glorious twins ìyẹn olúwatóbi lọ́ba mísípòdé àbíkẹ́ kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí olódùmarè jẹ́ kó bá a lókè èèpẹ̀ àwọn ènìyàn gbogbo ni wọ́n ti ń fi àdúrà ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí ìyá àwọn ọmọ náà tí wọ́n ti sọ wípé kí olódùmarè jẹ́ kó pẹ́ láyé kó pẹ́ láàyè mísípòdé olúwatóbilọ́ba tí í ṣe ìyá àwọn ìbejì glorious twins lónà ìtàkùn ayélujára rẹ̀ láti fi ọpẹ́ fún olódùmarè nípa àwọn àwòrán ọlọ́kan ò àti fídíò rẹ̀ tuntun eléyìí tó pè ní lẹ́tà ìfẹ́ tó kọ sórí ìtàkùn ayélujára náà wípé ẹ bá mi yọ̀ òní lọ́jọ́ ìbí mi léyìí tó sì sọ fún àwọn ènìyàn wípé òun ṣe fọ́nrán eléyìí èyí tí ṣe fídíò tuntun náà gẹ́gẹ́ ọjọ́ ìbí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ fún wípé ó dára ó mọ́lẹ̀ kedere àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun pẹ̀lú sọ wípé ẹ kú ayẹyẹ òòrí kádùn ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. lẹ́tà kan sí ìfẹ́ mi o pẹ̀lú ìdùnnú mo fi kọ́ láti inú ọkàn mi wá. ọkàn mi ọkàn mi ṣàfẹ́rẹ́ pé mi ò ní fi ó sílẹ̀ o lè jìkà ìwọ lè jìkà. kẹsàn-án gbajúgbajà parako yìí oníṣòwò òbí kùbánà ló ti fi àwòrán tòun ti aya rẹ̀ sórí ìtàkùn ayélujára tó sì sọ wípé ẹ wo bí òun ti ń wo ìyàwó òun léyìí tó kọ sórí ìtàkùn ayélujára náà tó wá ń sọ pé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run tó fún òun láǹfààní láti pàdé irú ìyàwó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé kò sí bí òbí kùbánà ṣe fẹ́ kó ohun kan sórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo kò ní so ohun tàbí méjì látàrí ìfẹ́ tí wọ́n ní sí ọkùnrin náà léyìí tí wọ́n ń sọ fún wípé ìgbéyàwó wọn kò ní dàrú àti wípé àpẹẹrẹ rere gbáà ni òbíkùbánà jẹ́ láàrin àwọn tí wọ́n jẹ́ pàràkòyé oníṣòwò tí wọ́n gbé wọn síwájú lórí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ayélujára nípa ìyírapadà ìlúmọ̀ọ́ká Ẹniọlá Badmus ẹni tí gbogbo àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó tóbi dáadáa ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n rí wípé ó ti dàbí ẹni pé sísanra rẹ̀ ti lọ sílẹ̀ léètí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ ohun kan tàbí méjì nígbà tí àwọn mìíràn sọ wípé kí ni àṣírí ẹwà rẹ àwọn ẹlòmíràn sọ wípé bóyá o ti ṣiṣẹ́ abẹ nígbà tí àwọn kan sọ wípé àwọn fẹ́ràn bí ó ti wà lásìkò yìí nígbà tí àwọn mìíràn tún kọ sí orí ìtàkùn ayélujára náà gẹ́gẹ́ bí ẹni ọlá Badmosi ti fi àwòrán àti fọ́nrán fídíò ṣàlàyé ipò àti bí ó ti rí náà tí wọ́n sì ń sọ fún wípé a máa ṣàárò bó o ti rí gan-an tí Elédùmarè dá ọ nínú àwọn sinimá rẹ tó bá ń ṣe lásìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje inú ẹni kì í dùn kápá kámọ́ra láìdé bákàrè ló ń lo ìtàkùn ayélujára rẹ̀ ní lemọ́lemọ́ lẹ́yìn ètò ayẹyẹ ìṣílé rẹ̀ èyí tó kọjá pẹ̀lú àwọn àwòrán tó rẹwà nípa ilé náà àti bí ayẹyẹ ọ̀hún ti lọ láìdé bákàrè ló tún lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwọn àwòrán kan sórí ìtàkùn ayélujára náà tó tún ní í ṣe pẹ̀lú ilé tuntun tí láìdé bákàrè ṣẹ̀ṣẹ̀ ṣe tó sì kọ sí abẹ́ rẹ̀ wípé lóòótọ́ tó sì sọ sórí ìtàkùn ayélujára náà pẹ̀lú ìgboyà wípé láìdé sọ tíátà do owó ní tòótọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà láíláí òun ò lè sunkún tàbí banújẹ́ lórí ìkọ̀sílẹ̀ pẹ̀lú ọkọ òun tẹ́lẹ̀ rí nítorí ìbálòpọ̀ ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni gbajúgbajà òṣèré Nkechi Blessing lórí fọ́nà fídíò eléyìí tó ń ṣe tí a mọ̀ sí live video lórí ìtàkùn ayélujára Instagram léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn orí ayélujára sì sáré ká a sílẹ̀ bí ọmọbìnrin ọ̀hún ti ń fi kọ́mínú rẹ̀ hàn látàrí ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń gbépò yẹni lórí ìtàkùn ayélujára wípé nítorí ìbálòpọ̀ gan-an ni Nkechi Blessing ṣe ń banújẹ́ tó sì ń sunkún kiri lórí ìkọ̀sílẹ̀ pẹ̀lú òun àti ọkọ rẹ̀ tẹ́lẹ̀ léyìí tí Nkechi Blessing sọ wípé láíláí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìṣeré ìbálòpọ̀ òun lòun ní nínú ilé tó sì ń kó sórí ìtàkùn ayélujára ní yàjóyàjó láti tako gbogbo àwọn ọ̀rọ̀ kò bákùngbé tí àwọn ènìyàn sọ lórí ìtàkùn ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún báwo bá kì fún ni a máa ń kì fáwọ́ padà ni èyí ló mú kí gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀ máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Múyìwá Adémọ́lá ẹni tí ó lo ìtàkùn ayélujára tirẹ̀ láti kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa sinimá tuntun Agẹṣinkólé eléyìí tí wọ́n ìfilọ́lẹ̀ rẹ̀ wáyé ní ọjọ́ ìsinmi tó kọjá Múyìwá Adémọ́lá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa ìrírí ohun tó rí níbi ìfilọ́lẹ̀ sinimá tuntun Agẹṣinkólé náà àti wípé ó yin àwọn olùdarí àti gbogbo àwọn òṣèré tó ń ti gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ iṣẹ́ náà fún àṣeyọrí rere lẹ́yìn tó sì sọ wípé èyí jẹ́ ohun tó mú orí ènìyàn wú àti pé ó ti làmìlaka láàrin gbogbo àwọn iṣẹ́ sinimá lágbàáyé ní ètò múfẹ́mi adébáyọ̀ wá wò wípé ohun rere ni ọkùnrin yìí kọ nípa òun tó sì ṣe àtúntẹ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára tiẹ̀ níbi tó ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Múyìwá adémọ́lá wípé ó ṣe o ó ṣe gan-an ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àlùfáà lékè adébóyè tí ó jẹ́ ọmọ àlùfáà àgbà enoch adéjàre adébóyè ti ìjọ ìràpadà ó ní ìròyìn ti gborí ìtàkùn ayélujára wípé ó ti lọ fara hàn níwájú àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́ta lórí ẹ̀sùn wípé ó pe àwọn àlùfáà kan ní ewúrẹ́ lórí ìtàkùn ayélujára lékè adébóyè ó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé èyíkéyìí nínú àwọn àlùfáà tí ó bá tún wàásù lé ìwàásù tí bàbá adébóyè ìyẹn àlùfáà àgbà ìjọ ìràpadà bá ti wà léyìí tí àwọn ti sọ sórí gbogbo ìtàkùn ayélujára fún àwọn ọmọ ìjọ gbogbo láti gbọ́ wípé ẹnikẹ́ni tó bá tún wàásù lé àyà jẹ́ wípé ẹranko nírú ẹni bẹ́ẹ̀ tó sì sọ wípé ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá tún ṣe irú eléyìí ewúrẹ́ ni lékè adébóyè ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé níwọ̀n ìgbà tí bàbá bá ti wàásù tán ohun tó kù ni kí wọ́n pe gbogbo àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ fi ayé wọn fún jésù wá sí ìdí pẹpẹ eléyìí tí a mọ̀ sí altar call léyìí gbogbo àwọn ènìyàn sì ń gba ọ̀rọ̀ náà lórí ìtàkùn ayélujára wípé báwo ló ṣe máa pe àwọn àlùfáà olúwa ní ewúrẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta mo tún ti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà o amẹ́ríkà yá ẹni tó sọ eléyìí ni kúnlé àfọláyàn bí ó ti fi fọ́nrán àti àwòrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn wípé òun ti ń lọ sí Amẹ́ríkà láti tún lọ fún ara nísinmi díẹ̀ Kúnlé Àfọláyàn ní àwọn ènìyàn sì ń lo ìtàkùn ayélujára wọn láti kí i àti láti gbàdúrà fún wípé bó o ti lọ rí bẹ́ẹ̀ náà ló bọ̀ dáadáa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ àti òṣèré àdàkálì olóòtú lo ìtàkùn ayélujára rẹ̀ láti pe gbajúgbajà Tonto Dike síta lórí ayélujára náà wípé oúnj jẹ òun lówó tó tó mílíọ̀nù mẹ́jọ náírà tó sì sọ wípé òun wà nínú àwọn ènìyàn tó gbé tóńtó díke sókè ní inú iṣẹ́ amúlùdùn pẹ̀lú gbogbo ríro omi àti ìyẹ̀fun òun lé lórí láti sọ dé ènìyàn láwùjọ ṣùgbọ́n tí tóńtó díke pẹ̀lú kò fẹ́ hùwà ẹni tó more tó sì ń hùwà fibiṣólore nítorí náà gbogbo owó òun eléyìí tí ó jẹ òun tó sì ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà ìyẹn eighty thousand naira léyìí tó jẹ́ wípé lásìkò yìí owó ọ̀hún ti tó mílíọ̀nù mẹ́jọ bí wọ́n bá gbé e sórí òṣùwọ̀n tó sì ń pe tontondike wípé kó wá fún òun lówó òun léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa sọ nǹkan tàbí méjì lórí ọ̀rọ̀ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbogbo wa pátá láàjọ máa tanra wa jẹ ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni òṣèrébìnrin ni àríyọ̀ kẹmisọ́lá àrísìn tí gbogbo ènìyàn mọ̀ sí kẹmitì òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ wípé ṣe ayé òfegè yìí tó wà lórí ayélujára àjọ máa fi tanra wa nìṣó gẹ́gẹ́ bí ó ti sọ nípa fọ́nrán fídíò eléyìí tó fi ẹnu ara rẹ̀ sọ wípé lásìkò tó ń padà bọ̀ láti orílẹ̀-èdè Dubai Dubai òun wọ inú ọkọ̀ bàálù tíkẹ́ẹ̀tì tó ń sì rà sì jẹ́ ti gbogbogbò èyí tó wà fún àwọn mẹ̀kúnnù àmọ́ o òun kọ́kọ́ lọ ya fọ́nrán fídíò àwọn sì ṣe fọ́tò níbi ààyè tó jẹ́ ti àwọn olówó tí a mọ̀ sí ààyè pàtàkì tí wọ́n ṣe sílẹ̀ fún àwọn olówó nínú ọkọ̀ bàálù lẹ́yìn náà lòun ṣẹ̀ṣẹ̀ wá dìde padà lọ síbi ààyè tó ń rà gan-an wípé àníṣe lórí ayélujára àwọn òjò mọ̀ tan ara àwọn jẹ ni wípé kí ẹnikẹ́ni má ṣe fi ohunkóhun má bára rẹ̀ lọ́kàn jẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n rí lórí ayélujára lára òfegè gbáà ni ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. ẹ kúlẹ̀ o ẹ kúlẹ̀ ní nàìjíríà o èmi tí mo ti gbọ́n èmi tí mo já ó lè ọ̀pẹ́sì mi mo wọ ẹkọ́nọ́mì mo yà lọ ya fọ́tò ní first class ìwọ àti tán ẹ lè ọ̀pẹ́sì mi kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn ni wọ́n sọ wípé ó bàjẹ́ nítorí náà ohun tó ń bá ń ṣe ní kò karamọ́ láti máa ṣe dáadáa má wo ti ọ̀rọ̀ ìbàjẹ́ tí àwọn ènìyàn lè sọ nípa rẹ̀ rántí wípé igi eléso làwọn ènìyàn ń jùkò mọ́ ohun rere tó ń bẹ lára rẹ̀ ohun gan ló fà á tí ayé fi ń sọ nípa rẹ̀ àjùwà ṣe ṣògo rẹ̀ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.